la fi ń mọ̀ jòyè báwọn tèmi bá ti gbóhùn mi nílé wọ́n ti mọ̀ pé àyídá àwí kankan náà ló gorí ètò ìjẹ́ mo ṣèbá akọ́dá mo ṣèbá ṣẹ̀dá mo ṣèbá ọba mi àgbàlagbà tó fún mi lẹ́nu kí n mọ̀ fi pèjà sétí ẹ̀yin olólùfẹ́ mi ìbá gbogbo ẹ̀yin àyànfẹ́ Elédùmarè n ò ní ṣaláì mọ́ṣẹ̀bẹ̀yìn ìyá mi ọ̀gbágilábà àpò èpo ohun tí mo wá lọ́jọ́ tó ní mo pàkórí rẹ̀ ní àjùmọ̀bí àjùmọ̀bí ò kan tàánù ẹni ọlọ́run bá rán sí ni báyìí náà ní í ṣe ni lóore ẹ fìdílé kan àbí kẹ́ ẹ wá nǹkan fìdílé ẹ mọ̀ bá a kà lórí ètò. bẹ́ẹ̀ ni kò ń ṣènìyàn ènìyàn kọ́ ènìyàn kọ́ ọlọ́run bẹ Elédùmarè ní í ṣe ni lóore. bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́ mi lóore màdùn lẹ́ẹ̀ máa yí bá bẹ́ẹ̀ ni bẹ́yẹn ṣe ń lóore àfi kí n dúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí bí ò bá ṣe Elédùmarè ẹlú tọ̀hún lè má rántí mi. ẹ má gbàgbé mi sọ́kò àìmọ̀kan torí àìmọ̀kan má pa ní ìsopọ̀. tọ́ àjùmọ̀bí lápò ètò ètò lápò àjùmọ̀bí bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi ni ó ló ló ń tòótọ́ ṣùgbọ́n kò fi mọ̀ mí ọ̀rẹ́ dinúdinú mi ni ó lóóló ṣùgbọ́n kò fi mọ̀ mí. bẹ́ẹ̀ ni làkàṣègbè ọmọ mi ni ṣùgbọ́n ò tiẹ̀ rántí mi rárá kò láàánú mi lójú. òwe yìí la fi ń gba gbogbo ẹ̀yìn èèyàn gbogbo àwọn alápámọ̀ṣiṣẹ́ ẹ̀dá àti gbogbo àwọn tó gbàgbọ́ pé ojúṣe àwọn tó bá lówó nìkan ṣàánú <laughs> àjùmọ̀bí ò kan tàánú àfẹnulọ́ọ̀bárẹ́sì ni ló ní ìṣẹ́ni lóore bẹ́ẹ̀ ni ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmarè ní rántí ẹni tó bá lówó lọ tí ò bá tọ́lọ́run ọbẹ̀ lẹ́dùnmarè ò bá fàánú wá sí lójú ń kọ́ ṣó yẹ ká bíi ṣó yẹ ká dálẹ́jọ́ tọ́lọ́run ọbẹ̀ lẹ́dùnmarè náà ní rántí èèyàn ní ṣe ni lóore. ó lè jára ta tàbẹ́ ẹni tí ò tiẹ̀ mọ̀ rárá ni ó bọ̀ gbẹ́rù rẹ̀ ó lè jẹ́ ẹni tó tiẹ̀ mọ̀ ni ó ṣàánú rẹ̀ ni ó ràn lọ́wọ́ tọmọ ìyá rẹ̀ ó sì wà ń bẹ̀ tó lágbára àti ṣé tí ò ní lè ṣe ọ́ lóore àmọ́ fi ṣèbínú ọlọ́run bẹ̀ lẹ́dùnmarè ní í pin bẹ́ẹ̀. bá sì ní lọ́kàn pé ojúṣe àwọn tó bá lówó lọ àbí tí máa ń bẹ lókè òkun náà ní kánà lọ ìjákulẹ̀ ni ó mọ̀ jẹ́ fún wa tí wọn bá ṣe bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ mọ̀ ẹ̀ ń tẹ́ ẹ wò pé kò ṣe é lóore náà ẹ̀mọ̀ tó ń bá a fínra ẹ̀mọ̀ bùkátà tó ń gbé àbẹ́ nǹkan tó tẹ̀ ń ṣe gan-an ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ ṣe é mọ̀ bí ẹni tẹ́yìn wò pé ó yẹ kó ṣe mí lóore ó yẹ kó lè help me now <laughs> ẹ̀já mú kó lọ́kàn ọlọ́run mi Elédùmarè nìkan ló lè ràn án lọ́ àjùmọ̀bí ò kan tàánú àfẹnú ọlọ́run bá rán sí ni ní í ṣe ni lóore yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní òṣìṣẹ́ wà lóòrùn ẹni tí ó jẹ́ ń bẹ́ ń bòòje ìwọ náà lápà ó lápà ti ṣiṣẹ́ o lè o lè dá nǹkan kan ṣe fúnra rẹ̀ ṣùgbọ́n o wò pé à ṣìgbẹ́gbọ́n mi ti lọ ìbábùrò mi president gọ́vnà ni ṣé wàá yẹ kí n ṣiṣẹ́ àfi kó o ṣiṣẹ́ tó rájùmọ̀ bí òkan tàánú ọmọ ìyá wà tí wọ́n ránra wọn lọ́wọ́ kì í ṣẹjọ́ àwọn náà nígbà míì ènìyàn àmọ́ yẹn tó níkà tàbí tí ò tiẹ̀ fẹ́ ràn yàn lọ́wọ́ rárá ṣùgbọ́n ṣóun ló dára rẹ̀ ṣèbọ́lọ́run bẹ̀ lẹ́dùnmarè náà ló dáa ẹ̀ eh, ntí ò fi yá bínú rèé bẹ́ẹ̀ ni ìwọ ló bí lóòótọ́ ó ló lọ ṣùgbọ́n òrántí rẹ ṣẹjọ́ rẹ̀ wá ní àbẹ́jọ́ elédùnmarè ọlọ́run ọbẹ̀ elédùnmarè ló pín bẹ́ẹ̀ ntí ò yá fi bínú nù ẹ mọ̀ ìjà á bínú èyí yóò mú mi rántí ìtàn ìtàn kan ìtàn kan ǹjẹ́ ìjẹ́ mọ̀ pé oríṣiríṣi olówó ní tiẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè gbogbo àgbáńlá ayé láyé tá a wà yìí oríṣi olówó mẹ́rin níbẹ̀ báyè bá gbà mí wọn sọ mẹ́rin ẹni ká tó parí ètò lọ́jọ́ tòní ṣùgbọ́n bí ò bá ti gbà mí ìmẹ́nubà bíi mẹ́ta ń bẹ̀ kí n tó mọ̀ lọ lé àyíndá àwíkòǹkò ẹ wà pẹ̀lú mi ìyìn tí ìlọmọ ń bẹ pẹ̀lú yín gbogbo ẹ̀yin tí mo wà lórí orí ìkànnì ojú mi kí n bọ́ ọ̀dọ́ rẹ̀ Facebook ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí kíara náà kì í lé ẹ ṣé gẹ́gẹ́ bí mo ti ń sọ mo nírú oríṣiríṣi olówó ló wà bẹ́ẹ̀ ni mẹ́rin ni wọ́n ṣùgbọ́n táyè bá gbà mí wọ́n sọ mẹ́rẹ̀ẹ̀rin tí ò bá ti gbà mí ń sọ mẹ́ta ń bẹ̀ ká tó mọ̀ ẹ́ lọ. wọ́n mọ̀ ṣèyí pẹ̀lú ìtàn kan ìtàn ìtàn adìẹ kan ni lọ́jọ́ ọjọ́ kan ló ṣeré lọ ó ṣeré bọ́ ọ̀tà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹranko ò lè mọ́ ṣèṣe ẹranko bó ṣe ń lọ bó ṣe ń lọ. àgẹ̀ ìbá fọ ọsẹ̀ ó fẹsẹ̀ kókùn ẹ mọ̀ okùn inú ògbó gẹ́gẹ́ bí adìẹ tó ń ṣeré ó ṣeré wo inú ògbó ló bá fẹsẹ̀ kókùn ṣùgbọ́n ibi etí etí ìgbó náà ni ibi táwọn èèyàn tán ti lè rí tán ti mọ̀ kọjá lọ kọjá bọ̀ tán ti lè rí tán ti lè ṣe láàánú kọjá ó kọjá lẹ́gbẹ̀ẹ́ adìẹ yìí ṣùgbọ́n kò tiẹ̀ kò tiẹ̀ yà sí rárá kò tiẹ̀ kò tiẹ̀ ṣe bí ìpóhùn rádìẹ yìí adìẹ sì ń ja ó ń ja poro ó fẹ́ ó fẹ́ gbìyànjú àti yọ kìíní tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ yìí ṣùgbọ́n arákùnrin yìí ò tiẹ̀ wo ibi tí ó wà. ẹni àkọ́kọ́ nù ẹ mọ̀ bá ń ká lọ. ẹnì kejì náà kọjá òun náà tún ṣe bákan náà ó wádìí ẹ̀yìn títí títí títí ṣùgbọ́n kàkóòràn <laughs> kàkóòràn lọ́wọ́ ìṣèlú náà tún kọjá lọ. ẹnì kẹta náà tún kọjá ṣùgbọ́n <laughs> eléyìí tiẹ̀ ẹni ẹni ìṣe ó dì sẹ́rù bẹ́ẹ̀ ló tún fà lọ́wọ́ ó gbé nǹkan dání tiẹ̀ ó dúró wádìí ẹ̀ títí tí ṣùgbọ́n òun náà ò lè ṣe láàánú. ẹnikẹ́ni náà débẹ̀ ìgbà tó débẹ̀ òun náà dúró tún wá di ẹ̀yìn ó fẹ́ ṣe láàánú ó fẹ́ bá díẹ̀ yíyọ kínní tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n èrò tó sọ sí lọ́kàn ó wò pé bàbá tiẹ̀ wá débẹ̀ ní ìsìn tí n bá ń yọ kínní lọ́wọ́ táwọn èèyàn kọjá ṣé wọ́n ní rò mo fẹ́ tú àjẹ́ mo fẹ́ ni kàn sí nǹkan tó bá ń ṣe ọ́ tí ò bá ti kó wàhálà báwọn tí bùkátà rẹ ò bá ti dà wọ́n sínú wàhálà tí ò tiẹ̀ kàn wọ́n tí ò rán wọn wọn ṣe tá àti ràn ọ́ mo lérò pé ẹ̀ ń gbọ́ mi. gẹ́gẹ́ bí mo ti sọ ìran alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọjá mo fi wé olówó kan àwọn olówó tó jẹ́ pé tí nǹkan tó bá ń ṣèyàn tí ò bá ti kó wàhálà báwọn wọn ṣe tá àti ràn yàn lọ́wọ́. ẹnìkejì ẹnìkejì mo fi wé olówó àwọn olówó olóore tó jẹ́ pé bámbámú mu yó ni wọ́n ń kọ́ ń tiwọn wọn mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan bámbámú ni mo yó. ìgbẹ́ tẹ́mi bá ti yó kò sí ntọ́kàn mi pẹ̀lú ọmọ làkejì n tó ń ṣọmọ làkejì ò kàn wọ́n táwọn bá ti yó tí nǹkan kò bá ti ṣe wọ́n kò sí ntọ́kàn wọ́n pẹ̀lú ọmọ làkejì <laughs> ẹnì kẹta tó kọjá tí ò ṣàjẹ́ lóore ẹ̀yin ò ẹ̀ mú gbàgbé òní mo ló gbẹ̀rù dání tí wọ́n tó wọ́n gbé lẹ́rù n táwọn gan kojú táwọn ń wò wọ́n bí olówó bí ọlọ́lá bí ẹni iyè láwùjọ ní táwọn gan ń bá fà nínú ara wọn ẹ wò kìí ṣe kékeré rárá wọn lè ráyè ti ẹ̀yà tàǹbá tírú àwọn yìí ò bá ṣe wá láàánú tó bá jọmọ ìyá wa tí ò bá ṣe wá lóore ẹ mọ̀jà fi ṣèbínú torí ètò gan ń bá pò lára <laughs> ọlọ́run ìbẹ̀ lẹ́dùnmáà ló ṣàánú wa ń bẹ̀ <laughs> ẹnì kẹrin nínú àwọn tó kọjá yìí ẹ̀yẹ́ àwọn èyí fẹ́ ṣàánú tòótọ́ wọ́n ṣetán àti ṣèyàn lóore ṣùgbọ́n wò pé tí n bá ṣoore tí n bá ṣẹni lóore tàbí tí mo bá fún lówó yìí ìjáwé èèyàn tiẹ̀ ní sọ mí lẹ́nu ìjẹ́ àní rò pé èèyàn burúkú ni mí ìjẹ́ wọn tó bá ṣe tó bá bó ṣe sọ lẹ́ẹ̀kan pé tí n bá tí n bá tí n bá ran adìẹ yìí lọ́wọ́ táwọn èèyàn bá bà mí ń bẹ̀ àwọn èèyàn wọ́n fẹ́ ṣoore ṣùgbọ́n wọ́n wò pé kí ni àwọn ará àdúgbò kí ni àwọn aráàlú ó sọ tí n bá ṣe kinní yìí tí ó bá padà tó bá padà bú mi lọ́wọ́ kí náà sọ. So àjùmọ̀bí ọ̀kan tàánú àfẹnulọ́run bá rọ́sìn ní lóore níṣe ní lóore ó jọmọ ìyá mi ó jẹ́ ẹ̀gbọ́n mi ó jọ̀rẹ́ mi ò ní ó ṣe mí láàánú bọ́lá ọ̀bẹ lẹ́dùnmarè ò bá fàánú rẹ̀ sí ọ lójú kò sí nǹkan kan tí ó ṣe <laughs> bí iṣẹ́ wọn kìí ṣe pàtàkì kìí ṣe dandan ni kẹ́ ń tolówó nínú ẹbí kó ràn yàn lọ́wọ́ torí ẹ̀já rántí pé àjùmọ̀bí ò kan tàánú àfẹnì ọlọ́run bá lẹ́sìn lóore ní ṣe ni lóore ará àdúgbò àjòjì lásánlàsán lè ṣe ni lóore tọ́nà mẹ́lẹ́dùnmáre bá fàánú bá fàánú rẹ̀ sí lójú ló ràn lọ́wọ́ ẹ mọ̀jà wò pé ṣe bẹ́ẹ̀ ẹbí mi ni ó yẹ kó ràn mí lọ́wọ́ kìí ṣe dandan ibi tá a mọ fàdàgbà ìtòrò sílẹ̀ lọ́jọ́ tòní oníyànṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ̀ bá fẹ́ jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ̀ mú wá kètèkètè lórí ìkànnì ojú mi kí n bọ̀ lọ́rẹ̀ Facebook gbogbo yín la kí ọ̀rẹ́ mi Sanusi Adékúnlé mo kì í ẹ ṣé ọdúnlámi Olúwatósìn mo kẹ́yìn náà Táíwò Kristiana ẹ ṣé púpọ̀ ẹ ṣé tẹ̀ darapọ̀ mọ́ àlórí ètò báàkà Gbẹ́misọ́lá akẹ́yìn náà ẹ ṣé ẹ ṣé tẹ̀ darapọ̀ mọ́ àlórí ètò Adéyẹmí Olúwatósìn ẹ ṣé àkẹ́yìn náà ẹ ṣé púpọ̀ ẹ ṣé ẹ̀bẹ̀ black àkẹ́yìn náà àwọn gbogbo àwọn tó tó darapọ̀ mọ́ ẹ lórí ètò lórí lórí ìkànnì Facebook wa nù ẹ ṣé ẹ ṣé àkíyìn ẹ má jàá gbàgbé pé àwẹ̀ ti dé àwẹ̀ ti dé oṣù ńlá oṣù alápọ̀nlé nínú àwẹ̀ yìí oríṣiríṣi nǹkan láti piyamọ́ kalẹ̀ láti máa ṣe fún wa ibi tá a ti láǹfààní àti máa jẹ ẹ̀bùn a máa béèrè béèrè nínú podcast wa ẹ̀ tó bá ti gbà á yóò lọ́mọ ẹ̀ dáhùn tá a bá ti wà live lórí Facebook wa ẹ̀já péjúpésẹ̀ ká fi gbé oṣù alápọ̀nlé yìí ká fi gbé lárugẹ ẹ̀já wa mọ́ gbàgbé tá a bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò àbí tá a fẹ́ tá a fẹ́ tá a fẹ́ polówó ọjà ẹ̀já pé nọ́mbà nọ́mbà àti ṣe ṣe nọ́mbà ọ̀hún sórí graphics wa ìtààmú táwọn ṣàtẹ̀yánṣẹ́ rẹ̀ ìbádàlẹ́ ẹja ẹja ẹja darapọ̀ mọ́ àlórí ètò náà ẹ dákun ẹ bá àwọn onígbọ̀wọ́ ẹ̀ńtà a onígbọ̀wọ́ tí ó ṣonígbọ̀wọ́ ètò yìí kò sí ètò kéré jù ẹja mọ̀ gbogbo tá a bá ṣe nínú oṣù alákọ̀ọ́lẹ̀ yìí olóore ni ẹ dákun ó dàbọ̀ ẹ